ما بتذكر باب ما شاء قول ما شاء الله وشيتا ودي باب اللي بيك او بدون كما سو كما ما بدون كما سو هو very very important من سوف ايتي شيخ هو محمد بن صالح العثيمين انا كنت بعمل له وصل عليك فوان بيرويه àlàyé yẹn dáa fún dáríyà púpọ̀ bọ́n ṣiṣẹ́ dáwà tó bá dáwọn àlàyé báwọn kò rí pé òun mú lọ dáàmà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ti fi wáyé pé hikma tó dára tó mú mi hikma wisdom in tó sọ̀lọ́ ọmọ mi gbogbo bá ti rí ìgbà rẹ̀ yóò mú kàrí ah kí ní mi ní ọjọ́ yìí gbèlèsè ìjọ tó wá tó wá lọ́dọ̀ àwọn afá ńlá ńlá bí àwọn òfin míì ìtàkùnbà ọlọ́ ó ní inú dáwà òun náà ní tó wá fẹ́ gbàǹkà fún ní ìlú ìmọ̀ kò sọ pé bára kàkà Yusuf wọn kò sí dáadáa fún wọn kò sí dáadáa fún gbogbo wa náà bàbá ìrìn ìsà mi ò gbogbo díẹ̀ sọ là ń gbọ́ àmọ́ tẹ́ bá sọ pé ní ọ̀gá ilé ọ̀gá ẹ máa fún wa lómi ìfàwọn bàbá jọ̀hún kò tẹ́lẹ̀ nù رفع جو يعني مثل كباي ما أقول مثل كباي مثل كباي kaba أو أكيد لما تقول فينين رحمه الله تصعون ده قلنا هو الأربعة كلمة وكعبة مش كعبة برا أدي وكعبة àníbi wáyé tó bá ní kó wọn kọ pé ni

كلا ما في نقول يا حي يا قيوم أودي يا حي يا قيوم ما بتقف ما تقول يا حي يا قيوم أودي إذا ما بتقف ما كشفت الفاتحة إذا ما بتقف أبعد أودي ما تقول يا أرحم الراحمين ليه تبي موسى يستاهل الله يغفر له

láwọn kọ oṣù tó mọ̀ lẹ́yìn sọlọ́lá àlọ́ sọlọ́ wọ́n sọ̀rọ̀ pé ọjọ́ bẹ́ẹ̀ kọ́rọ̀ tó bí lọ́dọ̀ kan yàrá àkúrọ̀ àmọ́kúrọ̀ mọ́kúrọ̀ àwọn òkúrọ̀ yẹn nígbà wọn sọ wọn pé wọ́n ní àlẹ́bí ní mọ̀ nǹkan bẹ́ẹ̀ àlẹ́yà mẹ́ta àmìlẹ̀ ẹ̀jẹ̀ bá wà mọ̀kádọ̀ òmìnira mẹ́ra ẹ̀jẹ̀ wọn máa kúrọ̀ mọ́ mi yóò ń tọ́jú àyè tó dùn ní àwọn òkúrọ̀ má nẹ̀bi sẹ́lẹ̀ àwọn kúrọ̀ fún ànẹ́bi nẹ́nu la nàfìbò àlẹ́yìn àwọn òpùrọ́ fún àwọn òpùrọ́ má nẹ́bí àwọn òpùrọ́ fún ànẹ́bí sallallahu alaihi wasallam islam ò bùkátà kún òpùrọ́ fún mọ́nà fi bàtà ń ṣe ẹ̀rọ ayà ọlọ́wọ́n àgbẹ̀lọ́wọ́ àti sàbẹ́rẹ́kà ẹnìkan wà ra mẹ́tíríkà tó kú bọ̀ ọwọ́ àgbẹ̀wá ọwọ́ àgbẹ̀wá àwọn ọmọ orí ẹ̀kúta wa ilé ìfà wọ́n wá níbi àwọn kìnìún make ọ̀sọ́ yẹn sí wọ́n lẹ̀ sí ẹnìkan wá dé òní ooo òní sọ́ọ̀lù fẹ̀rẹ̀ onímẹ̀dúkà ìgbìmọ̀sí olóyè ó ti pín lọ́gbọ́tọ̀ ìgbìmọ̀sí fẹ́ràn kankan kan sọ̀rọ̀ sí ọ̀n bàjẹ́ mi wọ́n mọ̀ pé àgbẹ̀ ni ọ aróko ni ọ bẹ́ẹ̀ ni Islam Islam ti ké ètí máa mú kankan wá ní Islam pé ẹgbẹ́ yàtọ̀ lẹ́yìn kan ọ̀bàjẹ́ mi. النبي جل جلاله في من عادة في أمرنا هذا ما ليس منه فهو الرجع إسلام تياي فنالي كل يقول كوفوا النبي كوب إسلام أراو أو دي برا إسلام من جفوا عن كل يقوا الدنيا ده في آه ما ولا هو لا أسيت أجل تعليم غايز بيا ولي الله كفر بركاته بارك الله لك وبارك عليك وجمع بينك والله وانت بيا ولي kọ́dọ̀ ẹ̀sẹ̀ wòlí máa yàwó fún mi láàrin pẹ̀lú ẹ̀lì bá láàrin kọ́dọ̀ ẹ̀ pàtó gbogbo ibi gbangba tí mo fi sọ gbangba ní olùbá fẹ́ má gan kí ni àmọ́ àwọn wòlẹ̀ halẹ̀ lẹ́nu dáadé ká sí láti rí ká sí láti káwọn yẹn mẹ́gbọ̀ àwọn tó fẹ́ gbọ́ fẹ́ gbọ́ náà ni àtúntọ́lọ́ ọlọ́wọ́ bá subhanahu wa nǹkan kọ́wùlù sí kọ́wùlù yàgbẹ̀rẹ̀ fi hadith àbí ابن عباس رضي الله عنهما قلوا من حديث سيدنا عبد الله بن عباس رضي الله عنه رجلا قال للنبي صلى الله عليه وسلم تقولوا <coughs> عبد الله بن عباس احنا قلت تصفان لك بما شاء الله وشيك وطلعوا بافيك وانا بافيك فقال أتجعلني ندا لله بس بدون أتجعلني ندا لله بل ما شاء الله وحده ترى باقني الله أكبر الظاهر أنك أنه قال للنبي صلى الله عليه وسلم عظيما دونك بارك ونتمنى بي على الجنة بسببه ما شاء الله ترى باقني ولا باقني وأنه جعل موفر وموفدا لمشيئة الله ومشيئة الرسول وفي العمليه يمكن يدي قتل سنان يقول لهم باقي قلبي قالوا أدعتني لله جدا فلاسة من دلوقون الله رمو استفهام الإنكار إبيري من تلك بي أتفاد أحكلك آه، الله أولي إطلاق الله أقفة من دلوقون الله رمو الله أكبر وقد ضمن معنى التعجبا يعني تقف نبي إماني إمي لما تبقى بيولا وبعد إماني جعل للخالق جدا a ẹlọ́wọ́ bá tọ́ Muhammad wa sallam sọ pé ta lòun

ومن جعل للخالق ندا فقد أتى شيئا عجابا والندا هو النظير والمساوي وغير لوبا نظير الذي لوبا أوديوا مساوي الذي لوبا أي أتجعل لله مساوى في عاب الأمر فبقى سميدي بقى ناس الولوم لا الأمرين قوله بل ما شاء الله وحده طبعا يكبر fọ́lọ́wọ́ ní kàbákẹ́ ni kabake النبي صلى الله islam ilá máa yẹ kàtà ánú òṣèl àṣẹ́dá islam bí i fún ìtí ọ̀yọ́ gbogbo ìjọba لم يرشدوا إلى أن يقولوا ما شاء الله ثم شيكا حتى يقطع عنه كل ذريعة عن الشرق الله أكبر وإن بعد الله أواو نجم سلم هم صفات الدباسكة tọ́bẹ̀ kó wa lẹ́kọ̀ọ́ yóò bu wa ibi pẹlẹsẹ àti mọ́ọ̀lù ọ̀gẹ̀ yìí ọ̀dọ́ pé masha Allah wahda lẹ́ẹ̀kan náà kò tó pé masha Allah thumma shi'ta ọkọ̀ masha Allah wahda ọkọ̀ kọ́ọ̀tù yìí ni kó bẹ̀ kó bí wa lẹ́yìn náà lọ́jà alágbọ̀n bẹ́ẹ̀ masha Allah wahda tó kò tó bọ́ ọlọ́wọ́ bá nìkan ni arshadahu an-nabiy sallallahu alaihi wasallam ila ma yaqta'a anhu ash-shirk gbogbo tí wàá mú ọkọ̀ kọ́tẹ̀ kúrò wípé yọjọba bí ara o wọlá yẹrẹsídò ìlà àyẹ kúrò máa tẹ aláwọ mẹsì àtà yẹta àmì kúrò lè jàrí àgbogbo tí wàá jọ máa ń pèrè àfihà níbi ìwọlọ ọba ọyọkọ àmì sẹrẹ wà ìmbà ọdọ kọlá bẹ tó di kótó wàá sọkùn ọpẹ ẹwọ the best system ọmọ máa ń sọ nípa ọ̀rọ̀ ìrò pípé bá rí sahihu muslim ọlọ́kùnrin àtàlùmá muslim lẹ́sàrẹ̀ nígbà tó fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá nínú sahih muslim pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam olùkùnrin bá ń pè rẹ̀ ẹ máa wí olùkùnrin ń wí ó ní ẹwọ ọkọ̀ọ̀kọ̀ bu àti tó ń gbà kùnrin bá pè rẹ̀ eléyìí bí ọ̀sẹ̀ sọ ìgbàgbọ́ ẹ̀ kó ti wá pé tó olùkùnrin wí ẹ̀ ẹ̀tẹ́ bá débi hayya ala salat ẹ̀wọ̀ wọn فدي حي على الفلاح كان لا حول ولا قوة إلا بالله حي على الفلاح كان لا حول ولا قوة إلا بالله أولي ما أو إليه توا يكفي للعالم للعابد للبيت لمن أكلته وعن إذا كان المعظم الله أكبر الله وأكبر حديث صدق لأنه بعض المسلم حديث ليه تطبعي àdìsí wa tẹ̀lé ọ̀rẹ́ tí wọ́n sọ pé kí ni ìjọba ìjọba ní Allahu akbar Allahu akbar kí wọ́n sọ pé Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ó sọ pé máa wí nítorí pèrò wí wọ́n ti kí lọ́wọ́ nígbà wọn ashhadu an la àmójú àdìsí wa pé ashhadu an la ilaha illallah àwọn abílẹ̀ àwọn èèyàn yìí máa wí wàá dàrú la sharika lahu tó bá ní àjọ ẹ̀kọ́ olùgbé lónìí sẹ́ni mo wí ọ̀dà nítorí dáa ojú orí la àmọ́ àyè rẹ̀ kọ́ ẹni tó lọ́wọ́ rán wa ọ̀gá wa ó rí wa ó rí wa àwọn ará tó bá ṣe mẹkáníkì wọ́n pé àwọn tó bá ṣe mẹkáníkì rí bá ṣe mẹkáníkì lórí àpáta ọ̀rọ̀ ọmọ ilé ara bẹ́ẹ̀ a ní àwọn both and north a ní north ten north a máa ní fine trading àti rough trading the same ten knot ni o àmọ́ no fine trading wà àti rough threading gbà wàhálà àti rough threading ẹ̀ ṣe rough threading kí ló dé ọba bó ti yẹn jẹ́ ni yóò tó ti yé o mẹkáníkì bọ̀wọ̀ lọ yẹn bra asẹ̀ abdulrahman ní iṣẹ́ mẹkáníkì ní iṣẹ́ ìwà bọ̀wọ̀ lọ ó di ẹ̀ ń tí bá gbé ẹ̀ tí bá kọjá lórí ẹ̀kọ́ tó rí mẹ́yìí ó di. Ara ọ̀. Ọ̀rẹ́ ìgbàlọ́ kó ní ìròmí ọ̀rẹ́ ìgbà. Ọ̀rẹ́ ìgbà ó lè gbé. Ìjọba. Sọ ní pólì. Àwọn pólì náà nù. Báwọn pólì kọ́ ní òkú ó ní wa òótọ́ ọ̀rọ̀ ni wa àwọn tá à ń kọjá lórí àpáta yẹn lórí àpáta tí a rí wọn ìmọ̀ fojú di o yunifásitì kan ní lẹ́pẹ́ bí jẹ́wọ̀n lò ní yunifásitì kan ní àgbọ̀dọ̀ fojú di mo mọ bàbá bàbá kan jíníà ní ma wá láti Kano Zaria ebi yìí tí wọ́n yé bá jẹ́ mi ní the fourth of the vehicle àmọ́ bí wọ́n tó ní fourth lórí ọ̀ wà òun tó ní àwọn gbogbo tó wà ńgọ̀ mọ́ kó tún jáde kọ̀ mọ́ ara ní ilé ọ̀pọ̀pọ̀ ọlọ́run ọ̀sẹ̀ àmìwà so alẹ́bí is the best teacher yóò kọ́ ní eh, theory yóò dẹ̀ kọ́ ní practical so theory náà kọ́ ní poli jẹ́ nǹkan káàkiri gbogbo ẹ̀mí àrí sọ́ọ̀ àmọ́ lórí àpáta àwọn nǹkan practical practical ó sùn lẹ́bàá yìí sùn lẹ́bàá yóò kọ́ mo sùn lẹ́bàá mo fẹ́ sùn kìí bọ́n ti kọ̀tẹ̀ mi nìyẹn ha alhamdulillah bẹ́ẹ̀ tó tẹ́ǹkì kìí tẹ́ǹkì báyìí mo tún kiri tẹ́ǹkì mi ìkẹ́jà tó ń فلم يقض أهلها بل ما شاء الله وحده أرتدى النبي إلى ما يقطع عن الشرك ببضاء ما يبقى أهل قف يكون ثم ولم يرشدوا إلى أن يقول ما شاء الله ثم شيدا هل يبقى أن تقول ما تقول مكان أقول قل ما شاء الله وحده قل ما قل ما شاء الله ثم شيدا حتى يقضع عن ببضاء ما يبقى وإن بعونا يستفاد من الحديث هو يقطع لكم حديثه قالوا بعد كما قالوا ogun díẹ̀ kájú báyìí ọ̀rọ̀ yìí tẹ́ bá wọ ọ̀rọ̀ bàbá wa Ibn Taymiyyah rahimahullah wọ́n máa mú kíta yẹn wá kíta Ibn Taymiyyah tó mú wá nù mukaddima rẹ̀ kíta yẹn dáadáa Emulo fúdáyà ọyọ pé yẹn mú lọ ó wà nù volume aláàkọ́ fatawa ibn taymiya fatawa about thirty eight volumes the first volume ni inú mukadima rẹ̀ page one fifty sí one seventy ọ̀rọ̀ yẹn wà ọlọ́wọ́ n ẹ̀rí èsì di ẹ̀rí ìdòdó ní gbà àbí ẹ̀kọ́ ní bùrọ̀ àbíwájú àbọ̀ ọ̀la ìṣe rẹ̀ ọ̀la ìṣe ah, ọ̀la ìṣe mọ̀nà. ní ẹni nínú ẹ̀rọ kó ṣe abdulkadir wípé ẹni kan máa ń gbọ́n mọ́mà ní abdulkadir ló kọ́ mọ́mà tó ń ṣe abdulkadir wọ́n lè dìbò ọwọ́ lè dìbò kọ́jú láti mú ní ìfẹ̀gbọ́dọ̀ àríyá ẹ̀ma ṣé abdul kawadar ní ṣe ẹ wo bí táwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ àwọn ní sufi ń ṣe zikir lọ lọ́kàn gbọ́n náà sùn yá abdul kawadar ọwọ́ àti fatawa tí mo sọ fún mi yá abdul kawadar yá abdul kawadar halatu laka ma haramtu ala gairi gbogbo mo ṣe ní haram fáwọn èèyàn mo ṣe ní halal fún wọn ní ah, abdul kawadar ọmọ ọmọ ọgbìnrin ẹ̀sẹ̀ lóṣù wọn lẹ́bí ọ̀rọ̀ ọmọ ìfúnlẹ̀ kọ̀tọ́b ó ní wọ́n dínú àǹtí kábílà àǹtí wà zẹ́nu wọ́n dínú àǹtí takùn kábílà àǹtí wà zẹ́nu ẹ̀wọ̀n ẹ̀rọ ayé lóṣù wọn máa ń tó tó máa máa tẹ́ ìtò bẹ́ẹ̀ bí ẹ̀sà ló hásẹ̀ ọmọ ìlú gbólùmù mọ̀ ọ̀tọ̀ àmì òtó bẹ́ẹ̀ àbíkílẹ̀ ẹ̀rọ ẹ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ sọ́dọ̀ báyìí nítorí ẹ̀ ojú wọn náà mi nù ojú wọn náà mi nù bí mo mọ bí mo tó ó lè ní òkè kékeré pé tàbájì ló kọ̀ọ̀kan báyìí nìyí ah ìtúbẹ̀ ah ìtúbẹ̀ awa lè jẹ́ omi ó láyà gan awa lè jẹ́ rí náà ní àyà ó ti pè aláàjì gbangba gbangba ó ti pè aláàjì báwọn ọwọ́ ni àbí ibi amúlẹ̀ ah, ah ìtúbẹ̀ ó ní wa wọ́n sínú àǹfọ̀sẹ̀kú kábílà tó wà zánì sẹ́dínà tí abdulkadir Jilani ń bẹ̀rẹ̀ ó gbẹ̀rẹ̀ tó lè sọ̀rọ̀ tí àtàlù ní kí ni mo ṣe tí màá fi wá mo fi wá sí kí wọ́n ṣe ní èèwọ̀ fáwọn akíwájú tó tọ̀ fún mi ètò àwọn táàbì ètò àwọn àtúbà ètò àbẹ̀ ètò àwọn sàhábà ọlọ́run ò ṣe tó ṣe léèwọ̀ ní ẹ̀tọ́ fún wọn. ìmọ̀nà àǹtí táàní wọ́n tó ń sọ̀rọ̀ yẹn ọ̀nà àná rọ́bùk nígbà kó ní experience ó ní experience ó mọ̀ nípa kílà wọ́n rabu. fi rọ́bù yẹn ní ìbàjẹ́ Rabu, rabu mọ́ndì rọ́bù kúrìnà landlord landlord yẹn ní ìbàjẹ́ bóyá ní ìbàjẹ́ god bóyá ní ìbàjẹ́ landlord ẹ lè pè ní land god àbọ̀ wà mí ìbò báwọn ni lord àyùbá ẹ̀kọ́ ní ṣé abdulwa ti kèlá ni rọ́bù mọ́ndì rọ́bù fìyàrá rọ́bù bẹ́ẹ̀ ó di ẹyin. قال أأنت الله الذي لا إله إلا هو ماذا طريقون قلت هو الله وبعد ذلك انسخ طريق بني فكاك ملا بروكين بتكاني أبدا تهدم سأقبل أنت أواني نجوت مني لسكئك في الدين قل يا عبد القادر يا عبد القادر نجوت مني لسكئك في الدين وعبد القادر إنت يقول بوم مامي لو يقول بابو يسو قد فتنت سبعين رجلا مثلا àìgbẹ́yìn tíwárí sàbàáyé lédè lágbára kò mímu sẹ́fúntì àbí fọ́ọ̀tì ní yorùbá ló wá pàdé wá gbọ́dọ̀ ìkójọ mẹ́ta omi ìkójọ mẹ́ta ni àbáwọ́sá kó aná bí omi ní kó aná bí sọ́gbọ́ haúsá níbẹ̀ àbójú kó aná bí lọ ni ó lè dùn kó aná bí lọ ó di bó ṣe lọ ni òtútù alábá ní sàbàáyé. tí ẹ máa pè ní àìgbáyé o tí ẹ máa sára ìfáwọn ìpè àádọ́rin lóde lágbára omi ìpè bí àìgbáyé bí a lo ogójì lóde lágbára omi ó di ní àwọn mọ́tàbù èdè tí wọ́n yẹn wá ọba àti yẹn lẹ́yìn ogún ọdún ọba pàdé pé ẹ kúndú mẹ́ta mẹ́ta lẹ́yìn ogún ọdún yẹn pàdé ara yẹn mi ọlọ́mọdé àkọ́rẹ́ mi wọ́n ti sẹ́yìn ọgbọ́jẹ́ gbàgbégbọ́lọ́ tẹ̀lé ààrẹ ìsinmi bọ̀dẹ̀ àìsàkùn tó wọ́n wà nínú rẹ̀ wà dùn ẹgbà oníwà láàyè ìrántí ẹni ìrántí ẹni títí di ẹ̀rẹ́dẹ̀ ẹgbẹ́ lórí bẹ̀bẹ̀ ìrántí ẹ̀ tí ìrántí ẹ̀ oníwà láàyè ìrántí ẹni ìrántí ẹni gbàgbégbọ́lọ́ tẹ̀lé ààrẹ ó di ìtọ́ba ẹ̀yìn àrẹ́jọ àìmẹ́yàwó yìí wọ́n ní sọ́nù bìtì àwọn èèyàn sọ́nù bìtì ẹ̀rọ yóò wọ wọn bá bá a sọ wọn bá lóhùn gbogbo àwọn ẹni tí yóò ní wọn ti lẹ̀ àwọn àtàkì wọn ọ̀pọ̀ ọdún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà yìí àwọn لا تزال الطائفة من بخاري لقب عليه الوابي لا تزال الطائفة لا تزال لا تزال طائفة من أمتي أما كوني يولي أما جماعة ظاهرين على الأرض هم داوي بولينون يبولون لا يدور من خلف ومن خلفه أنت ما يطعمكم سوالا تبابون وما سوالا تبابون وما سوالا ẹgbẹ́ wa fẹ́ ẹsẹ̀ ẹ̀kọ́ tí wọ́n sọ yìí zọ́ọ̀lù rí nà àwọn ọmọ burúkú lè dìbò wọn ọlọ́run já wà nínú ọlọ́run já wà nínú ọlọ́run ọba musa sàmì ọlọ́ba nígbà tó báyìí àbí abẹ́rẹ́ bí ìṣẹ̀fọ́ àbíbi nà àbí ọmọdébẹ́gbẹ́gbẹ́ àbí ìyá tó gbé wa ọlọ́ba sànù wa láàkàlù kí àmọ́ lọ́sẹ̀ bọ̀ ọlọ́ba سبحانك اللهم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين